ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba aṣọ́rọ̀ ìṣẹ́ ọlọ́run àánú rẹ̀ fún ànábìwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìtẹ̀síwájú ibi tí a bá àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run pàdé nínú al-Qur'an al-Karim Suratul Nahl Quran chapter 16 verse 45 ibẹ̀ náà ni àti dúró 45 46 47 ibẹ̀ ni àti dúró insha Allah ta'ala ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń fi yé wa nínú Al-Qur'an pàápàá jùlọ ní ọwọ́ àyà 45 46 47 ó ń ṣàlàyé pé àánú òun ọlọ́run ó pọ̀ lórí àwọn ẹ̀dá ọba tó máa ń lọ́wọ́ lára ni lórí ìbàjẹ́ tá ń ṣe kò ní fi dìwáwò títí táàfi tọrọ àforíjì táàfi dáwọ́ mẹ́ lóyìn bá ti tọrọ àforíjì títí tí ìdìnnà ọlọ́run yóò fi sọ̀kalẹ̀ lé lórí ní gbogbo àìkáyè tó bá wà abẹ́rẹ́ wọn bá ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ kí àsìkò ń gbẹ́ ìbínú ọlọ́run ayé lẹ́yìn tí a tú lánàá ọlọ́run bá ń sọ fún aláàyè náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بالله أو يأتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في طريقهم فما هم بمعلمين أو يأخذهم على تقديم فإن ربهم أدرستما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa ọba tó ṣe pé tó bá ṣe ṣe ẹnìkan ni yóò kẹ́ tó bá dìjọ gbìndà alkiyama abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ó fi wá sínú ẹni náà ọlọ́run ọba afa ìyàmákàró sí ìyá ọlọ́run ọba wọ́n ń dẹ́kẹ́ tí wọ́n ń fara pamọ́ ṣàbúrú tí wọ́n fọkàn bá lọ ní ọ̀nà tí wọ́n fọkàn bá lọ pọ́lọ̀ wọn ò lè ní kílẹ̀ máa wọn yìí àti wọ́n fọkàn bá lọ wípé ìjìyà ọlọ́run kò lè jálù wọn níbi tí wọ́n bá wà. Wọ́n kan pé wọ́n ti lè pàdé ìjìyà ọlọ́run ó lè ṣẹlẹ̀ fún wa. Àbí wọ́n fọkàn balẹ̀ ní pọ́lọ̀wọ́n bò lè bá wọn mú níbi ìgbòkègbodò wọn. lè jẹ́ bí iṣẹ́, lè jẹ́ gbàtán bá ń darí bọ̀ wálé ó lè jẹ́gbà tí wọ́n ń lọ lọ́sàn ó lè jẹ́gbà tí wọ́n ń darí bọ̀ lóru ọlọ́run kò sígbà tó wọn ò lè mú ẹrú tí wọ́n fọkàn balẹ̀ ní pọ́lọ̀ wọn bò lè gbá wọn mú nígbà tí wọ́n bá ń tẹ ìgbòkè lóde ìṣẹ̀mí ayé wọn. ọlọ́run bá ní kò síbi tó èèyàn wà kò sí èèyàn ṣe tó tó dá ọlọ́n lágara láti lè yán ọlọ́wọ́ bá wọ́n fọkàn balẹ̀ ní pé wọn ọlọ́run ò lè gbá wọn mú nígbà tí wọ́n bá ń bẹ ní ààyè ìbẹ̀rù tí wọ́n bá ń páyà ọlọ́run bá ní òun lè gbá wọn mú láàyè náà Báyìí bá bí ọlọ́run ọba yìí ọba aláàánú ọba olóṣèlú àfáàwà Ibn Kathir ìgbà tí wọ́n bẹ́ ṣàlàyé áyà yìí wọ́n ni yukhbiru ta'ala an hilmihi wa inzari il-usam ọlọ́run bá ń fún wa nírò nípa sùúrù ọlọ́run àti lílọ́ lára tọ́lọ́run máa ń lọ ẹlẹ́ṣẹ̀ lára alladina ya'maluna sayyi'at àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n máa ń fi ayé tí wọ́n ṣàbùrú wọ́n tilẹ̀ kù báyìí ìtọ́lọ̀ wọn fẹ́ wọn máa ṣe wọ́n yàdìrúnà ilé ìhà wọ́n bẹ̀ máa pe àwọn èèyàn síbi ìbàjẹ́ wọ́n yẹ kúrúnà dì náà sí ìdùn á ìdí ìyá àwọn bákan náà yóò sì máa ta àwọn èèyàn jẹ́ wípé mire làwọn ṣùgbọ́n níkọ̀ọ̀kọ̀ wọn aburú ni wọ́n ń ṣe wàhálù um àríhá bákan náà wọ́n máa jẹ́ káwọn èèyàn máa kọ́ sí àwọn níbi ìbàjẹ́ èyí tí wọ́n ń ṣe ọ̀hún máa kò dọ̀rọ̀ sí yìí bẹ́ẹ̀ sì ni bí wọ́n ti ń ṣe ìbàjẹ́ ọ̀hún agbára ọlọ́run ọba ó mọ̀ sí omi púpọ̀ ara ọlọ́run ló ń kíkẹ́ omi mọ́ àwọn ẹlẹ́fẹ̀ níbi tí wọ́n ti ṣẹ̀ lọ́wọ́ lọ́lọ́wọ́ bá mi sọ pé ọwọ́ àti ìyá omi àdáàbò mi àìsí lára ṣòro àbí ìyá ọlọ́run ó lè wá dé wá bá wọn níbi tí wọn ò ràn kàn sí ayé min àìsí lára àlàmúnà màjí àkú ìrẹ̀yìn níbi tí wọn ò rò pé àwọn ti lè ṣe alábàápàdé ìdìbò ọlọ́run ọlọ́run ló lè yẹ bẹ́ẹ̀. kàkà ó ní ìta àrà á rí pé ọ̀rọ̀ tó jẹ eléyìí náà ọlọ́run bá wa nígbà tí ọlọ́run ọlọ́run ní sàmà ẹ̀yin kí ló ń fi lọ́kàn balẹ̀ nípa ọlọ́run ọba tí ń bẹ ní

ń bọ̀ wá máa ń tí ìkìlọ̀ tí wọ́n ń ṣe fún yín ọlọ́ni ọ̀yà fúdà ń fi takọlùbìhì àti àìbù kẹfì wọ́n ní takọlùbìhì bí ayé ń takọlùbìhì ń fi màáì tẹ́ ẹ fọkànbalẹ̀ yìí pé tẹ́ ẹ bá ń bẹ lẹ́nu iṣẹ́ yín ọlọ́run ò lè gbà mí nígbà tẹ́ wà lẹ́nu iṣẹ́ ẹlòmíì sọ́ọ̀mẹ̀lì ló ti ń ṣiṣẹ́ igi ló ń gé títí tó fi rẹ́ra rẹ̀ mẹ́jú ọgọ́ ọmọ ọlọ́run kò síbi tó wọ́n ti lè mú ẹ̀dá kódà lẹ́nu iṣẹ́ yín lẹ́nu òwe yín níbi ọ̀kọ́lù lílọ yín ẹ̀ tọ́lọ̀ bá fẹ́ gba yín níbẹ̀ ọlọ́run ló ń lè mú yín kó má dùn ní tiwa. lẹ́nu àwọn olùmọ̀ọ́sẹ̀ sí ìjọba àfọwà mùjáì àfọwà bọ̀hán àfọwà kọ̀tádà wọn ni tí ń kàkọ̀dù lóbi ní ayé ìrìnlẹ̀ ìlú wọn nàá lọ́sàn lóru kò sígbà tọ́lọ̀wọ̀n lè múnà rá òun ti bọ́ lọ́sàn òru ló kù àbó gbogbo àwọn àlàyé yìí

ọlọ́run ọba ń sọ fún wa an abọ́mọ́tì yìí wàjàláàlì yìí wàkúbùrù ráì ọlọ́run ọba ń sọ bó òun ṣe tó gbágbára òun ṣe tó gbígbàngbọ́ òun ṣe tó ọlọ́run ọba náà wà lámúyàrá ilẹ̀ ọmọ ọ̀kọ́lẹ́kọ́ lọ́wọ́ ìṣe Nah. Ọlọ́run ọba ni àwọn ọlọ́run yàrá ọlọ́run ọba ní ẹ̀yìn èèyàn ẹ̀ẹ̀kí èsì ni. Àwọn ọlọ́run yàrá. أولم يروا Ẹwọ gbogbo ìjọ ọlọ́wọ́ bá dá pátápátá, ẹ kí èsì wọn sọ ẹ̀tara wọn ọmọ tí tó bí ọlọ́run. Ẹ̀yìn òkú èsì ni pé gbogbo tọ́lọ̀wọ̀ bá dá ní òòrí bí ìkankan bá ń bẹ a ní òòrí tó ń bá ti yọ òjì rẹ̀ ṣe bí wọn náà orí òjì rẹ̀ bí jí bá dó orí òjì igi bí ilé bá dúró orí òjì ilé gbogbo nǹkan pátá ọlọ́ndá òjì fún wọn ìyẹn ń túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ti rí òdì yẹn lápapọ̀ ìgbà ní apákan ní ó ti jáde ó forí kalẹ̀ fọ́lọ́ ní ìgbà ní ìlápásì ẹ̀rí òjì ń bẹ̀ ó forí kalẹ̀ fọ́lọ́ ní ìwọ́lù máa wọ́ra rẹ pé òun wo pé sí yìí kó wálẹ̀ báyìí ọlọ́wọ́ bá ní orí òjì rẹ̀ ní òun forí kalẹ̀ fọ́lọ́ ọba ní

عن اليمين ìgbà ní ẹ̀rí lápá ọ̀tún ìgbà ní èyí ayọ̀ lápá òsì mo tí ń pé ìdí ẹ̀ ń pè èdè tó ń forí kalẹ̀ fọ́lọ ìwọ́ tó lè ìdí já olùmọ́ forí kalẹ̀ ṣùgbọ́n ìdí rẹ̀ yẹn tó jẹ́ adáni nílé gbé tó jì wà náà nàró ṣùgbọ́n wọn ó lọ sílẹ̀ tó jáde ní láàárọ̀ lọ́wọ́ tó kàlẹ̀ fọ́lẹ̀ yìí. Wà ó ń gba kìí lẹ́nu yẹpẹrẹ kò sí bó ṣe fẹ́ lajú títọ́ ìwọ gbìyànjú kó di ìrẹ́ mọ́ fojú kalẹ̀ pé ìwọ òbí ní nàró òtó bẹ́ẹ̀ ojú ń gẹ yóò ní kápá kankan ju pé kó lọ lẹ̀ lọ wà ń gba ṣìrú wọn. tí ọlá rẹ̀ ga ó ń sọ àwọn nǹkan yìí fún wa bá a bá sọ bá a ṣe sọ yìí bọ́lọ́wọ́ bá sàlàyé rẹ̀ báyìí fún wa àlùmọ́tì èyí ẹ̀rù òjìjí yọ níjọjúmọ́ lára bí lára ọkọ̀ ní lára lónìí lára ẹranko ní àwọn òrónú lọ bẹ̀rẹ̀ ká bá ní káwò lọ nínú sáyẹ̀nsì ọ̀tẹ̀ ní bí sáyẹ̀nsì ó ti sọ fún wa ṣùgbọ́n àwọn bá ní ká mọ̀ wípé ó ń forí kalẹ̀ ní ìwọ́n náà yóò lè ojú èrè lè kiri olùlé ìlú forí kalẹ̀ àmọ́ òbí rẹ̀ tó jáda ńlá wọ́n forí kalẹ̀ mọ́lọ́wọ́ bá òtún yóò ní ẹ̀lò pé yóò jẹ pẹrẹ fọ́lọ́run kò lè fẹ́lẹ̀ forí kalẹ̀ ní túbọ̀ kan ولله يسجد ما في السماوات وما في الأرض ولله يسجد ما في السماوات وما في الأرض ولله ما في السماوات وما في الأرض ọlọ́wọ́ bá ní gbogbo ló ń bẹ nínú sámà ní mọ̀lẹ́kà ni àti lẹ́dàá tó yí ọlọ́run táwà òun ọ̀dá wà náà fi là àti gbogbo tí ń bẹ lórílẹ̀ àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ ọlọ́run ni gbogbo ní ọlọ́ọ̀bọ̀ sọ pé wọ́n ṣúdù nìlá ọlọ́run ṣe tẹ̀kùdínú àìjáre wàlùmọ̀jùrò lè yìí fún ìgbà àkọ́sù ọlọ́run nìkan ní gbogbo tó ń bẹ ní sẹ́mà ń forí kalẹ̀ fún gbogbo tó ń bẹ lórílẹ̀ ọlọ́run an án wàkárí hàn àwọn kan bẹ nínú ẹ̀dá ọlọ́run wọ́n juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ wọ́n gbà fọ́lọ́run pé mo fẹ́ forí kalẹ̀ fọ́lọ́run ọlọ́run ní kírun mò ń àwọn kan nìyẹn àwọn kan ó sọ páwọn ò ní kírun ṣùgbọ́n lọ́la túláàsì wọ́n forí kalẹ̀ fọ́lọ́run lọ́la túláàsì ìtumọ̀ tó wọ́n forí kalẹ̀ fọ́lọ́run yẹn lẹ́nu wípé bẹ́ẹ̀ lẹ́ẹ̀forí kalẹ̀ tọ́lọ́run yóò máa fẹ́ léyìn léyìn nítọ́ ara yín ó bà kọ́lọ. Ìwọ tọ́lọ́run ní oforí kalẹ̀ tó lóògùn forí kalẹ̀ bóòrùn bá dé lóògùn fún òun sùn. Kí ara rẹ̀ gbá tọ́lọ́ àbí ògbà tọ́lọ́. Bẹ́ẹ̀kú bá dé tọ́sọ pé òun jẹun bíkú bá dé tọ́sọ pé òun kú ọgbà kọ́lọ̀ kíláàsì. Ṣùgbọ́n ìgbà kọ́lọ̀ ń tú láti òní ládàá àmọ́ kó o sínú púpọ̀ tó mo bá mo forí kalẹ̀ fọ́lọ́ mo jọ́sìn fọ́lọ́ ìbẹ̀rẹ̀ lè ló fi gbà dáadáa ìyẹn ọlọ́wọ́n bá ń sọ fún akóde mọ́jẹ́ yìí àmì ìyẹn ọlọ́wọ́n bá mà wípé wa nílá ìrìnàjò máa fi sámà wa tí wọ́n máa fi làárò. ọlọ́wọ́n bá nìkan náà ní gbogbo ohun tí ní sámà àti ilẹ̀ ń wá ní fún yálà tí ló fi inú àbí kíláàsì ọlọ́run nìkan ní ń gba ìwárí kó wá ọlọ́run ní ẹgbọ́ ilé kì í ni mò ń sọ ó dà tó fi lórí àwọn ẹranko ní dáàbà àwa làámọ̀ sọ ẹranko ní dáàbà gbogbo tí ń bá ń rìn lórílẹ̀ ní jẹ́ dáàbà èèyàn náà dáàbà ni wá a kàn máa ń lò fẹ́ranko ní pé dáàbà àti èèyàn àfẹ́ranko gbogbo tí bá ti rìn lórílẹ̀ pátá náà kò ní dáàbà ọlọ́wọ́ bá ní àti èèyàn àfẹ́ranko èmi náà ni wọ́n borí kan lẹ́kùn bẹ́ẹ̀ bá fẹ́ mọ ọlọ lára àwọn ẹranko tẹ bá rí ẹranko míì èyí ń bẹ lára ràkúnmí bí wọ́n bá wò dáadáa ẹ wo àwọn ewúrẹ́ bí wọ́n bá ń sin ewúrẹ́ ewúrẹ́ máa ń sùn ṣùgbọ́n wọn èso bọ̀ tó bá ní gbogbo ìgbà tó yóò sùn ó yóò kò ní sùn tó bá ti dalẹ kò wá ní kúrò kan tó wà ọlọ́run ọba ní wá ilé iṣẹ́ yìí ilá yíká ẹgbẹ́ ọ̀rọ̀ àmúgbé yìí wà láṣẹ ńlá tàfúkọ̀ ò nàtẹ̀sídé àhọ́n. Ọlọ́run ọba ní kò sí nǹkan kan tí mo dá tí ò máa pòkì sí orúkọ ènìyàn lọ. ìlànà tó pọ̀ ọ̀rọ̀ Àmọ́ bí iṣẹ́ ṣe ń ṣàpọ̀ mọ́pọ́lọ ohun ẹ̀yìn òrùmọ́, bí sọ́mọ̀ ṣe ń ṣàpọ̀ mọ́pọ́lọ ohun ẹ̀yìn òrùmọ́, àrá bára tí máa ń káyẹn ọlọ́wọ̀n bá ní ó ń ṣàpọ̀ mọ́pọ́lọ ẹ̀yìn ọ̀sọ̀gbọ́sàn gbóyìn bínú. Ọlọ́wọ̀n bá ní gbogbo ọ̀nà tí wọ́n ń gbà á ṣe ọlọ́wọ́n bá nínú dábá tí ó wà ìmọ̀lá ìka ọlọ́wọ́n ọba ní tó ń gbórí àwọn mọ̀lẹ́ta wọn ò tó bẹ́ẹ̀ àwọn èdè ẹ̀ṣẹ̀ nǹkan míì ju ìjọsìn fọ́lọ́ ń báwọn mọ̀lẹ́kà ti tóbi tó bí wọ́n ṣe ẹ̀rìnmọ̀ tó bí wọ́n ṣe lágbára tó wà ńlá yẹ́sàkùnrin ọjọ́ láwọn mọ̀lẹ́kà ti ẹ̀rìnwọ̀n tó bẹ́ẹ̀ lápá wọn ò ní sin lọ wọn kì í gbéraga níwájú ọlọ́run wọn níwájú ọlọ́run mọ̀lẹ́kà kan ní ìsìn ìyẹ́ rẹ̀ ó ju gbogbo òrùka wáyé lọ yẹrẹ rẹ̀ ẹyọkan ó ń bẹ nínú àkọọ́lẹ̀ wípé èjìká míì sí ibi tí etí rẹ̀ wà yìí ìrìn àjò ìrìn àjò ẹgbẹ̀rún ọdún tó lé ní mẹ́wàá náà ni láti bí síbẹ̀ téèyàn bá fẹ́ fi èjìká tó wá wá tó bá ń báwo wá ní orí tẹ́tẹ̀. lórí lẹ́pọ̀ àwọn ẹ̀dá ọmọ ni a kéré púpọ̀ nínú ẹ̀dá ọlọ́run àwa là ń wa lójú àwa là ń gbé lága ọlọ́wọ́ pé a sì kéré sí sí ẹ̀ yí ọ tó bá rí mọ̀ yìí wọ́n ń ó rí ní tẹlifíṣàn wọ́n ń pè ní wéèlì ẹja yẹn ẹ̀wù wa bá rí tó kò ní mẹ́tẹ́lásí kọ̀ǹfílẹ́ǹsì gbogbo ibi tá a wà yìí kò tí ì tó inú ẹja yẹn kò tó inú ẹ̀ irú ẹja yẹn jẹ̀mọ́ tí wọ́n bá ṣe kúrò níbẹ̀ tó bá lanu lẹ́ẹ̀kan kúrókúró kúrò kúrò ó ń bẹ nínú omi tí ìṣẹ́yọ kan

وهم لا يستكبرون níwájú ọlọ́run láti wá gbéra ga kọ́lọ̀ ní ẹ̀fún oríkàlẹ̀ káwọn aláwọ̀ oníkàlẹ̀ ọlọ́run àti ọ̀gá anú wọn àti àtẹ̀lé wọn ọ̀sẹ́ni tó tó bẹ́ẹ̀ wọn ò tó fún wọn gbéra ga sí ìjọsìn ọlọ́run ọba yàkáàbù náà ọ̀gá ọ̀run Ọlọ́láwọn mọ̀lẹ́kà tẹ ẹrù rẹ̀ á wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run ọba wọn. Yàkọ́ fún ọrọ̀ bẹ̀rẹ̀ ní ń fọ òkú ní ẹ̀rọ ọlọ́run ọba máa bọ̀ ìwà ìyẹ ọlọ́run mú wọn bá ṣe tó náà amú wọn. Gbogbo ìtọ́lọ̀wọ̀n bá bá pa wọn láti ẹni wọ́n máa ṣe òjú bẹ́ẹ̀ tí wọ́n ṣe dá mìíràn. Gbogbo ìtọ́lọ̀wọ̀n bá tó dá wọn bá pa wọn láti ẹni ni wọ́n máa ń ṣe wọn kì í ṣe tó yàtọ̀ títọ́lọ́. Nínú ààrẹ yìí, àìmú jáde bá ń sọ ẹ̀dá tó dá ọlọ́wọ́n bá ní dáàbà dáàbà tó sọ yẹn ó kó èèyàn àti gbogbo ẹranko ó tún kó wá sínú torí wípé lọ́dọ̀ àwọn onímọ̀ mantic mantic ni wọ́n ń ní logic nínú pé abala kan ni nínú philosophy wọ́n ní gbogbo èèyàn hayawan anima náà ni wá ṣùgbọ́n hayawanu natek ẹranko tí ń sọ òní àwọn iléèbò wá ní ọmọ pé anima ẹ̀sọ̀ pé mama làwọn èèyàn ẹranko náà wá lọ́lọ́wọ́n bá sọ pé ní dáàbà dáàbà ó ti kó ẹni wípé làákàyè làwá fi yàtọ̀ táwọn ẹranko tó kù tọ́lá yìí pé bí ibi tó dùn ẹranko mú ìṣòbí dùn wá lọ tọ́lá yìí pé ní kìdí ọgbọ́n ẹranko mú ìgbọ́n tọ́lá yìí pé agbára ọ̀pọ̀lọpọ̀ ẹranko lágbára wá lọ tó máa lọ ọ̀ ń lọ lọ́nà oko kìnìún bá rí nà kọjá ọkàn kọjá ọlà ọ̀nà kọjá ó tún lọ ọba ríláì pẹ̀lú ògbọ́ ọlọ́run nítòkọ́ súnmọ́ ní kò yàgbé ara náà kò dọ́tọ̀ ẹranko ní tó bá jẹ́ wà ọlọ́run wá mú àwọn ọlọ́wọ́n bá sọ̀rọ̀ púpọ̀ lórí ti wọn olúwa ó ń láyà ṣàkóbìrú wọn ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ wá ráwọn màlẹ́kà tẹ̀rí ẹnu ẹ̀dà ọlọ́run tí wọ́n ń fi lọ ní àwọn òṣèlú àwọn òrọ́ lọ́wọ́ fún wọn sì gbéraga tọ́lọ́ ìyẹn túmọ̀ sí pé nínú ènìyàn ààrẹ mi ti ń kọtọ lọ ṣùgbọ́n àwọn màlẹ́kà kò sí kankan nínú wọn ní yapa àti ọlọ́run wọn ò mọ ọlọ́run ń tẹ̀ ọlọ́run làwọn ń sìn àwọn màláíkà àwọn èso ọlọ́run wọn yapa àti ọlọ́run ọlọ́run ọba ni wọ́n máa ṣe ìyẹn nìkan kọ́ ọlọ́run yà kọ́ fún náírà bẹ̀rù ní pọ̀ òkè ọlọ́run ní àwọn màlẹ́kà jẹ rí wọn bẹ̀rẹ̀ ọlọ́run ọba púpọ̀ wọ́n gbà ní òkùnrin lókè wọn ọlọ́run ọba ọba alágbára ó lókè táwọn bẹ̀rẹ̀ bẹ̀rù àwa mú jáde nínú ara ni wọ́n bá ní ọba wà tàbá ń sọ pọ́lọ́run òsì láàyè kankan torípé owó ìgbàtọ́lọ̀ bá ń rò ní ara rẹ̀ ọlọ́run ó lókè ló ń wà ẹ̀yìn ẹ̀sìn mọ́ owó tàbá ń sàdúrà náà tàbá ń sàdúrà tí bá fi mọ́ sàdúrà rẹ̀ àdọ̀wọ́lẹ̀ rẹ̀ níbo làwọn kọ́wọ́ sí kí ló dé ta gbé níbi tá àṣẹ báyìí ṣùgbọ́n àgbà wípé sáàtì rẹ̀ gangan òkè ló wà ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ rẹ̀ kò síbi tí ò sí ọlọ́run bá ń bẹ ní gbogbo ààyè pẹ̀lú ìmọ̀ rẹ̀ àmọ́ pápápá ọlọ́gbọ́gbọ́ àfẹ́ òkèlú òkúta wá ń sọ ẹkù ìgbé sọ́mọ̀tá ń wò torí pé ní àwọn ààyè sọ́mọ̀ yìí làwọn mọ̀lẹ́kà wà a jẹ́ pé táwọn bá tún wá sọ fún apáwọn mọ̀lẹ́kà yàkọ́ fún ọgbà omi pọ̀ fún yìí àwọn mọ̀lẹ́kà tún bẹ̀rù ọlọ́run ọba lórí wọn

gẹ́gẹ́ bó ṣe wá nínú àkọọ́lẹ̀ wípé ìrìn àjò tí ń bẹ láàrin sánmà kan sí sánmà kan ìrìn ẹgbẹ̀rún ọdún lọ́nà mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ ló ń bẹ̀ lẹ́yìn sánmà keje ìtòkúwá kan omi lókùkà lẹ́yìn sánmà keje lẹ́yìn omi yẹ àlàáràṣẹ ọlọ́run òun ló tó kàn lẹ́yìn àlàárà jẹ ọlọ́run kùrùsí yọ ọlọ́run òun ló tó kàn lẹ́yìn kùrùsí yọ ọlọ́run ọlọ́run wá pẹ̀tẹ́pẹ̀rẹ̀ lókè kò láàfin kankan ní ìgbà lọ́lọ́wọ́ bá tún ń pera rẹ̀ àlàyé ọba tó ga ju gbogbo nǹkan sí ìgbà lọ lẹ́yìn gíga tọ́lọ́ kò ní sí nǹkan mìíràn fàyà ń gbòòrò kẹ́ ìfọ̀tà àmàlẹ́ ó wá ń wo ti gbogbo wá ń ṣe ọlọ́wọ́n báyìí táàbí lè mọ̀ pé ọba tó ga tó ń bẹ lókè wa ni ọlọ́wọ́n bá fi ròyìn àwọn mọ̀lẹ́kà pé tó ń ṣubú mọ̀lẹ́kà tó wà ní sẹ́mọ̀ tó àwọn náà yìí sígbà pé lókè ọlọ́run tó ń lókè wọ̀yẹ̀ fún náírà bẹ̀rẹ̀ ní pàókì Ibẹ̀ láti mú jáde wípé dáàtì ọlọ́run ti pàókì èyí ò ní gbàgbọ́ tó lálàáfíà ìgbàgbọ́ tí wá ní pé ọlọ́run ọba ń bẹ níbi gbogbo pẹ̀lú ìmọ̀ rẹ̀ àmọ́ pápápá ọlọ́run gan àfihàn kò sí lórílẹ̀ kò sí nínú sọ́mà lókè sọ́mà àràmánì alálàárúṣì sáwá lókè àlàárà sí pátápátá kò wá sí kankan lẹ́yìn yẹn àwọn mọ̀lẹ́kà ìwádìí ya bá wọn kódà nínú alukur'an ọlọ́run jẹ́ kó yẹ wa wípé kí ọlọ́run ọba rẹ ìlànà sọlá àlùsálá tọ́lọ́ bá dájọ́ ní sọ́mà ó sọ̀rọ̀ kan àwọn màláíkà tí sọ́mà tí wọ́n kán bu sí àlàárà sí sọ́mà kejì wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn àwọn tó nẹ́ẹ̀sì tí wọ́n wọ́n wà á mọ ẹran tó fáwọn tí ó wà ní sọ́mà kedere kí lọ́lọ́run wí. bọ́lá ń bá ti rí nǹkan yẹn yóò dà ẹgbẹ́ bí ìgbà tó èèyàn fi irin na àpáta bí iṣẹ́ ìrìn na àpáta yóò fún gbòòrò àwọn mọ̀lẹ́kọ̀ọ́ bẹ̀ sí ní máa nígbà tí ọlọ́run bá ń dájọ́ lókè tí ń sọ̀rọ̀ nǹkan báyìí kò tẹ̀lẹ̀ àwọn mẹ̀lẹ́kọ́ wà máa sọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí ra wọn àwọn tó máa ṣe kí lọ́lọ́run fún kí lọ́lọ́run fún títí tó fi dé sọ́mà ṣẹjẹ jìnnìjì ni wọ́n máa bá wọn tó yẹ wọn ọmọ ẹni tí ó sọ níbi táwọn wà ẹ lọ lè sọ pé mi ìjẹ́kẹ́ ẹgbẹ́ ń bẹ̀ má gbogbo ẹgbẹ́ náà ẹ̀rú àwọn èèyàn nìyẹn ẹlẹ́mìnì kí ló dé ní òpó ọmọ ọlọ́run ah, ah. òkú lẹ́jú máa tẹ́lẹ̀ fi gbó pọ̀ mẹ́. ọlọ́run bá ní àwọn màlẹ́kà yìí yàkà fúnra ọgbà wọn mi ń fa yìí. Lóhun tí bí wọ́n ṣe tó yẹ, àwọn ah, bẹ̀rù ọlọ́run púpọ̀, wọ́n gbà pé ọlọ́run ó ń bẹ lókè gbìlìgbìlì rẹ̀ a sì máa mú wọn nínú sámárà gbogbo sọ́rọ̀ wọn bá bá pa wọ́n láṣẹ wọn èsì kan lẹ̀ láì mọ́ ṣe àwọn aláàmà ṣẹ̀ṣà èyí ni mo bẹ́ ṣe èyí ò bá mi lára mu nínú òfin ọlọ́sùn báwọn ọmọ ẹ̀rẹ́ kà wọn ò tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n máa ń tẹ̀ nínú òfin ọlọ́run afáwa ibn Kathir wọ́n ní yakhafuna rabbahum min fawqihim pé ayé yasjudun khaifun wa julun min ar-rabb jalla jalaluhu báwọn màláíkà wọ́n máa ń forí kalẹ̀ fọ́lọ́ ní ti ìbẹ̀rù àwọn màláíkà ní ń bẹ anẹ́sọ́lá àlẹ́wọ̀sọ́lá anẹ́bì ní apọ̀tì sàmà sọ́mọ̀ ń gbé kéè ó sì sọ bẹ́ẹ̀ ó gbèsè nítorí pé kò bẹ́ẹ̀ sí ààyè kan ní sánmà tí ò ju an inch báyìí lọ tí ẹ̀ ní dámọ̀lẹ́kà kan bẹ̀ kọ́mọ̀ fún kàlùkọ́lọ̀ pé yéèsì yẹn pọ̀ fún sánmà lórílẹ̀ ìsìn ẹ̀rù táwà jókòó sí gbogbo ìta ẹ̀mí ìsìn ẹ̀rẹ̀ kò sí bẹ̀ abẹ́ẹ̀kọ́ ṣé ìsìn sì wá ń ta ṣùgbọ́n ní sánmà àwọn mọ̀lẹ́kà kò sí ṣéèsì ìlà wàlùmọ̀lá ìta yẹ́sùn lọ́rọ̀ àfikẹ́ orí màlẹ́kà kan ní forúkàlẹ̀ báyìí yóò wà ń bẹ̀ àwọn màlẹ́kà wọ́n ń tàwa ní sọ́mà irú kàábà ń bẹ lórílẹ̀ yìí baitul ma'mur ń bẹ lókè bẹ́ẹ̀ àwọn màlẹ́kà ó máa tàwa lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àwọn tó bá tàwa níjọ́ kan wọn ò ní tàwa mọ́ tálẹ́kì àmọ́ òfin gbogbo làwọn àfọ àfihàn jáde wípé àwọn mọ̀lẹ́kà pọ̀ sí àlọ́ wọ́n pọ̀ sí ìlànà ọlọ́run wá dá wọn bẹ́ẹ̀ oró wọn lágbára bí wọ́n ti wá lágbára òun tó wà ń láyẹ̀ ṣàkóbèrú wọn kì í gbéraga níwájú ọlọ́run wọn abẹ̀rù ọlọ́run ọba wọn àgbà pé alágbára lójú gbogbo agbára lọ ó ń bẹ lókè wọn abẹ̀rù ẹ̀. gbogbo ọlọ́run ọba yìí bá pa wọ́n láṣẹ ni wọ́n ń ṣe wọn sì ń yapa àṣẹ ọlọ́run òun ti bí ọlọ́run ti dá wọn tí wọ́n lágbára tó. ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn á rí ọlọ́run ọba fún púpọ̀. Wàhálà ọ̀rọ̀ ìrìn àjò ìgbòho ìyá ayé. ọlọ́run ọba wá darí ọ̀rọ̀ padà sọ́dọ̀ awọ ọmọ ènìyàn ọlọ́run ọba ní ọwọ́ ọlọ́run tó ń rìn ara àwọn tó ń lágbára tó yìí báwọn màláìkà se lágbára tó ọ̀hún gan òun ẹ̀sọ́ wọn òun òun ẹ̀sọ́ wọn di gbákejì òun òun ẹ̀sọ́ wọn di òun ọlọ́run ọba ni wà kọ́ lọ́lọ́ ọlọ́run ọba ní ẹ̀yìnyàn ẹyẹ tó ọlọ́run ọba jù méjì ẹmọ́ ìní ọlọ́run ọba kan kẹtùtù ní ìkún ẹmọ́ gbàpọ̀ ló dá yín kẹtùgbàpọ̀ òkà bẹ tó lẹ́kẹ̀ẹ́ síjọ́sùn ẹmọ́ sọ ọlọ́run ọba jù méjì ẹgbẹ́ sọ di mẹ́ta ọ̀kan ṣoṣo lọ́lọ́run lágbàjọ ọlọ́run ọba tó dá ní ọ̀kan ṣoṣo ni òun kan lálágbára bàbá pé méjì ni ìjọba sọ́mọ oṣù dàrú bá a tó ń sọ páwọn màláíkà wọn ń wá ní fọlọ́run kọ́lọ́ bá pé méjì ni wọ́n ti dìbò torí pé kò ń ṣe dìfáìtì àrùn ìwé òṣìṣẹ́lẹ̀ àwọn màláíkà kan sọ pé ọlọ́run rẹ̀ làwọn fẹ́ dá ṣe àwọn mọ̀lẹ́kà kan sọ pọ́lọ́ ń bí làwọn fẹ́ bẹ̀ tọ́lọ̀ wọn lé bá pàṣẹ fáwọn mọ̀lẹ́kà tó ń bẹ lábẹ́ ọlọ́mbí wọn ò ní yọ wọn ò ní torí pé ọlọ́mbí ni tàwọn bí ọlọ́mbí bó bá pàṣẹ fáwọn mọ̀lẹ́kà tó ń bẹ lábẹ́ ọlọ́run pé àwọn ò ní tẹ̀lé wọn ò ní jẹmọ́ ọlọ́run pé làwọn ṣùgbọ́n kò ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nítorí pọ́ kan ṣoṣo mọ́ ibì kan náà láti yẹn ṣe wá. Ajẹ́ pé ìṣúná tó tóbi ní ilé ìyọ́ máa fọ́ lọ́wọ́ ọba owó nǹkan míì pé èèyàn máa lọ́lọ́ ó pé méjì ó pé mẹ́ta ó pé mẹ́rin. Ọlọ́dájáde ọlọ́run ọba yìí onìkan nìgbẹ́ sí tọ́sí ọ̀kan ṣoṣo ni. Ara ọba ní èyí nìkan ni pé ẹ̀bẹ̀rù lọ́pọ̀lọpọ̀. Èmi ni mo lè jẹ́ nǹkan wò lórí yìí. Ẹ jẹ́ ká bẹ̀rù ọ̀rọ̀ Kò sí ìdánìkan lè jogún ni. àyàfi tọ́lọ̀ ń bá ṣẹlẹ̀ sí ọ ṣùgbọ́n ọmọ ènìyàn bẹ̀rù nǹkan ní ìtọ́lọ̀ ju ọlọ́lọ́ bá ń ta ìyá èmi nìkan náà nìkan ẹ má bẹ̀rù èmi nìkan ìgbà pé mi ò lè ṣe tó pọ̀ nínú ayé ayé yìí tí bá sì ní mi ò ní ṣe nǹkan kan fún sí ẹnì kan tó látara pé ń pè èyí ọlọ ẹ wàá máa jọ́sìn sí ẹ nípa nǹkan kan ní papọ̀ mẹ́ni ọlọ. Ìgbọ́lá wọn bá yìí náà lẹ́gbàá ní gbogbo ojú ń ìkápá ni pé mi ni mo ní òun ló ní. Kálkọ́ ní ti dídá òun ló dáa wátẹ̀sìrì ifá níbi ìmọ̀ pàṣẹ bí nǹkan kọ̀ọ̀kọ́ ó ṣe máa rí lórí gbogbo ìlú ń bẹ pátá wọn lọ́wọ́ bá ló wà. ọlọ́wọ́ bá yìí náà lọ́ba tó ní gbogbo ìlú ń bẹ nínú sẹ́mà àti ní ti ń bẹ nínú ilẹ̀ pátápátá. wàlẹ̀ ó sì inú wa kùdá wa kùdá àwọn àforímọ̀ ẹ̀sẹ̀ sí wọ́n ní bá ìmọ̀ wọ́n ní kọ́ọ̀lì afáwa kọ̀tádà afáwa ikirima afáwa sùdí wọ́n ní wọ́lá òdìnú wà sùdá àìdá ìmọ̀ wọ́n ní ọlọ́run ọba náà ló ní ẹ̀sìn tó ṣe wípé bó ti wùlẹ̀ ká yí ẹ̀sìn yẹn ó máa lọ gbére gbogbo ẹ̀sìn tó ẹ bá tó ti wá kan tó tó parẹ́ tí ò sí náà kò lè jẹ́ sí ọlọ́run ìbéèrè tá a béèrè ni wípé ẹ̀sìn wo ni ẹ̀sìn Odùduwà tá a bá ní oníṣàngó ní Odùduwà pàà ṣé Ṣàngó làgbà ní abódùdúwà báwo ni Odùduwà tó wáyé tí ò fẹ́ ẹ̀mọ́ Ṣàngó bóò ni ó ṣe jẹ́ ọmọlẹ́yìn Ṣàngó bóò ló ti máa bọ̀ Ṣàngó ẹ̀sìn wo ló ti wá sí yóò fò òfin sọ ọ̀yá ńkọ́ ẹ̀sìn wo ni díẹ̀ àwọn oríṣiríṣi ẹ̀sìn ló ti wá wá láyé tó ti ti parẹ́ tí ò sí mọ́ ṣùgbọ́n sì ń tọ́ lọ látàrí ànábì adam tó ń gbé ayé ànábì ibrahim tó fi dàsìkò táwà alìsílám wà láwùjí nínú wa ṣùdá ẹ̀sìn tó máa lọ gbére tí ò ní parẹ́ onílẹ̀ sí ń tọ́ lọ ọ̀nà kan nìyẹn ó ń bẹnu àwọn olùmọ̀ tẹ̀síì wọ́n ní wá Sudan wọ́n ní kọ́ọ̀lùsọ́ ẹ̀sìn tó ṣe wípé òun nìkan lẹ̀sìn tá a báwo dáadáa kò ní nǹkan ní pọ̀ mọ́ lọ ẹwà àwọn abọ̀rìta àwọn láwọn gbà pé Elédùmarè ń bẹ ṣùgbọ́n Ògún Ọbàtálá Ọ̀rúnmìlà àwọn gbà wípé àwọn ni alátẹ̀gùn láàrin ẹ̀dá sọ́lọ. Mẹ́ta àbòdò wọn ìlà lórúkọ ìmúna ìlàlọ́ ìjọba. Àwọn ọjọ́ wípé àwọn ọgbà kọ́lọ ń wà, ẹgbẹ́ kìí sọ́lọ àwọn gbà. Àmọ́ ọlọ́run tó lè Elédùmarè ni ojú ọmọ àrè ẹni tí kò lè wa àmọ́ bá ṣe fẹ́ jù rẹ̀ àmọ́ bí ta fẹ́ wá sí àmọ́ oríṣi rẹ̀ ìtumọ̀ Elédùmarè nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ tí ta wá rí àfìmọ̀ tá a rí ìgbà náà a rí si a rí òògùn ẹja máa sùn yẹn wá ìwọ lọ. Ṣé ìwọ ìtàní rẹ? Bẹ́ẹ̀ bá wò bẹ́ẹ̀, ó ń bẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó sí bẹ́ẹ̀, ó ń bẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn nàṣọ́rá náà bẹ́ẹ̀, àwọn gbà pé ọlọ́run ọba wà. Ṣùgbọ́n nípasẹ̀ ọmọ rẹ̀ yẹ ọmọ ẹ̀yẹ fọ́sọ̀m. Òun làwọn ń sùn. Kí ni ìyàtọ̀ láàrin ọlọ́bọ ọlọ́run bá ní wọn kọ́ láti lè àwọn obìnrin ìfẹ́ irúgbọ́nà ńlá rẹ̀ wọ́kọ́ láti ìrìnà sọ̀rọ̀ ní máa ṣe ọkùnrin ńlá dàlẹ́ kápá ìlú Ọlọ́wọ́ bá ní wọ́kọ́ láti lè àwọn obìnrin ìfẹ́ irúgbọ́nà ńlá, ọlọ́wọ́ bá láwọn jù wọ́n ló mú ìbéèrè wọ́n ló ọmọ ọlọ́run wọ́kọ́ láti sọ ọmọ wọn ló ń náà làkọ́bí ọlọ́mọ ọlọ́run ọlọ́run tí wọ́n ń sọ Orí báwọn abọ̀ọ̀sà náà gbà kọ́lọ̀ wọn bá ń bẹ ṣùgbọ́n wọ́n gbà wípé òòṣà tí ẹ mọ̀ tí mo ṣà wọ́n gbà wípé àwọn tí oríṣà lẹ́ṣà tí ń jẹ́ òòṣà àwọn tí orí tó ṣà lẹ́ṣà yàtọ̀ nínú gbogbo ẹ̀dá ní jẹ́ òrìṣà ìgbàgbọ́ wọn orí ẹ̀ kì í ṣe orí yìí ni wọ́n gbà lérò lẹ́bí pé Yorùbá ó máa sọ wípé orí bàbá bọ àbápò ìtàálẹ̀ ìgbàgbọ́ ìwé orí ìgbà ń sọ orí ìgbàgbà lérò lọ́lọ́ ìgbàgbọ́lọ̀ wọn bó oṣù yé wọn kò sí ojú wo òkú tán wọ́n pè lórí wọ́n pè ní ààrẹ òbí tó bí ààrẹ ní jẹ́ òbí elédùnmáàrè ebi Yorùbá ń gbogbo wa bá léèyàn ń rí ìrìn àrè ẹni tí òun ọdún tó ń lọ ìjá ń rìn àrè ráì òun rìn àrè tábà wá ní olóṣù máa rè ọmọ àrè kò yé wọn wọ́n gbìyànjú wọ́n fẹ́ mọ lọ oye òṣèlè dọ́nà mọ títí bá ṣe nípasẹ̀ àwọn òṣìṣẹ́ tó wọ́n náà ni wọ́n jí lọ lọ fún wa ṣùgbọ́n tẹ́tọ́ mọ̀ nígbà tí òun fẹ́ dọ́lọ́ mọ̀ fúnra òun pẹ̀lú ọpọlọ òun ló sọ ní nítorí ìran Yorùbá nìyẹn

Ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ wọn ò yàtọ̀ sọ́rọ̀ àwọn ṣètò ní ọjọ́ kìí àná. Báwọn náà ṣe gbà wípé Ọlọ́run wà, òòṣà tún wà. Kọ́tàlá ọmọ Ọlọ́run. Ọlọ́run Yóò pa nǹkan kan pọ̀ mọ́ lọ, ó já mọ̀ yàtọ̀ láàrin ọlọ́run àti ìbíṣẹ́. àwọn òpòjíṣẹ́ ọlọ́lọ́ ọlọ́wọ́n bá dá dúró lọ́tọ̀ ọba olóhùn sí lọ́lọ́run kò gbà kápá nǹkan kan papọ̀ mọ́ bó ti wulẹ̀ kọ́ lọ́n fẹ́ràn ànẹ́bì tó òjíṣẹ́ ló fi ṣe kò fi ń ṣe fẹ́ràn ànẹ́bìnrin ọmọ mariamu tó òjíṣẹ́ ló fi ṣe kò fi bó bá wáyé lọ́nà ìyanu ká wá sọ nípa Ádámà ẹ̀ nígbà bá kò fi ọpọlọ rú ọ̀rọ̀ nítorí ọ̀nà ìyanu ọ̀ọ̀ ọ̀nà ìyanu báwo àwáwù kọ́ ta ni ìyẹ́ eva ta ni ìyẹ́ anẹ́bí adama ìgbẹ̀ wá ń kọ́ ta ni bàbá ta ni ìyẹ́ ọ̀nà mẹ́rin lọ́lọ́wọ́ fún dẹ́dà òpé márùn ẹnìkan ń bẹ yóò ní bàbá kò ní níyà ẹnìkan ń bẹ yóò níyà kò ní ní bàbá ìkan wá ń bẹ àti bàbá àti ìyá kò ní ní ìkan wá ń bẹ yóò ní bàbá yóò ní ìyá mẹ́rẹ̀ẹ̀rin rẹ ti pé kan pé nǹkan ní ní mẹ́rin náà ni kò lè dé mà ẹni bá lè mú ẹlẹ́ẹ̀karùn-ún wá ó mu wá ọlọ́run wá jẹ́ kí ká lè mọ̀ wípé wọ́n lọ ara fún léṣẹ́ kọjú ká lè mọ̀ pé kò sí tọ́lọ̀ òòlù tó lè ànábì Adam aléìsọ́látò wàsàlám ọlọ́run kò jẹ́ kó ní ìyá kò ní bàbá Hawawu tí ṣe rẹ́fà òun ò ní bàbá òun ò níyà ṣùgbọ́n a pé bàbá rẹ̀ Adama kásọ̀ bẹ́ẹ̀ anábì Ìsá ọmọ Mariam ó kílẹ̀ òun níyà iyẹ̀ lóyún tó ti bí ṣùgbọ́n kò ní bàbá òun ti dọ́gba pẹ̀lú Hawa tó ní bàbá tí níyà ìwọ níyà ò ní bàbá àwa tó kù àwa ní bàbá àníyà ọ̀nà mẹ́rin ti pè agbára ọlọ́run lọ́lọ́run fẹ́ fi hàn wá wípé kò sí òun lè ní bàbá rẹ̀ tó lè fẹ́lẹ̀ káàrùn kó bùkú kódà níbi dáwẹ̀ dábá rẹ̀ tó lè ṣe pẹ̀lú ògbó ọlẹ́ ma fẹ́ ní ẹgbẹ́ thousand naira mú ẹlẹ́ káàrùn wá lóbi jẹ́ pé àwa mùsùlùmí ọlọ́run gbọ́ wa púpọ̀ àti ọlọ́run mú kò dàrú a ma àwọn àyànfẹ́ ọlọ́run nínú àwọn ènìyàn wọ́n ti ń pèjú sí ọlọ́run ṣùgbọ́n lọ́wọ́ sí àwọn lẹ́tà àlú gbogbo ẹ̀ papọ̀ oníkálukú dúró lọ́sọ̀ọ̀sọ̀ kọ̀ wá sí ẹnìkan tọ́lọ́run wá fẹ́ràn tọ́lọ́run wá wa ṣùgbọ́n bá yìí nìkan ló ní ẹ̀sìn tí ó máa lọ gbére ẹ̀sìn tí ó máa fọ ìjọsìn mọ́ kúrò níbi ìpa nǹkan ní ìpapọ̀ mọ́ ìsìláàmù nìkan ni ìsìláàmù nìkan ni èmi ò sí ilé ẹ̀sìn tẹ́ dáwò dáadáa monotheism kò ní síbẹ̀ kò ní síbẹ̀ ìsìláàmù nìkan lẹ́ẹ̀mọ́ wípé ọlọ́run bá a fẹ́ fi nǹkan ní orúkọ ọlọ́run láti. a máa ṣe bá àfẹ́rà lẹ́bí jẹ̀mọ́ tó bá ṣe pé ṣiṣẹ́ ìyanu ẹja ti bẹ̀rẹ̀ tó bá wà mùsùlùmí kò dìgbà ká jẹ́ ṣiṣẹ́ ìyanu ṣe wà sí kátó polongo ìsìláàmù ẹgbẹ̀ẹgbẹ̀rún ṣẹ́ ìyanu ń bẹ dáfẹ́ ti ṣe tọkọdọ ojú ẹ̀ tọkọdọ ojú ẹ̀ tó ìpínlẹ̀ láti ẹjọ́ kò sí àmì ṣe wà sí ní ìmọ́jú iṣẹ́ ìyanu àmì Muhammad iṣẹ́ ìyá ẹni tó bọ́ lójú ọlọ́bá nẹ́bí sọ́lá àrẹ ọ̀sọ́lá ó ní òjijì ọlọ́run ní ìlú náà nígbà kó sàdúrà fún mi kójú òní ńlá ànábì sọ́lá àrẹ ọ̀sọ́lá ànábì ní ṣé o lè ṣe sùúrù pẹ̀lú àdéhùn tọ́lọ́run tó kàn ọ́ tó ọlọ́run ó ti ọlọ́run àti ẹ̀nà. lọ́bi jẹ́ pé ẹni tí ò rí ìrìn tó kọ́ lójú láyé tí ò wá yé kí kíkọ́ lójú yẹn kó gbé wọn kọ́ nìkan lọ tó ń sin lọ tó ń ṣètò ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú ìfẹ́jú ọlọ́run àmì ìpọ́nmọ̀ àlùfẹ́mẹ̀ pẹ̀lú ojú tọ́lọ́ ń gbà lọ́wọ́ rẹ̀. Ànábì wa sọ fọ́nrọ́kùnrin ẹ̀bí tó bá lè ṣe sùúrù pẹ̀lú bó ṣe rí rẹ̀ tó bá kú lórí ẹ̀ tó lè ṣe tọ́lọ́run kú. ọwọ́ ẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ kó o na o máa arákùnrin ń na ẹ̀rù ní ah, ọ́pẹ́ jẹ̀mọ́ àwọn òpariwo rẹ̀ ojú rẹ̀ méjèèjì wà báyìí lórí rẹ̀ ojú rẹ̀ là ẹnìkan bẹ lórí àárẹ̀ tánẹ́sọ́lá ìrẹ̀sẹ́lá tó ń sọ fánẹ́sọ́lá pé ìlú ìlú sí ọlọ́run kò tó ń wà yìí orí orí orí nígbà tí a lọ pé orí orí ní mo ṣe kù ẹni tá à ń sọ yìí sáàdì fún àbẹ̀rẹ̀ ọkọ̀ ó ti dọ́pẹ́ lórí ìdìbò fún ààrẹ kò sì bí máa ju ọmọbìnrin kan ṣoṣo lọ ọmọbìnrin ẹyọ kan lóde ó sì lówó onílùkà ànábì wa lọ sí ọwọ́ sọ fún ànábì sọ́lá pé gbogbo tí mo ní ó pọ̀ ọmọbìnrin kan náà ni ó sì gba ọkọ rẹ̀ lọ mo fi gbogbo tí mo ní mo fi sì tó ọ̀nà ọlọ́run pẹ̀lú àníyàn pé òun ò ní pẹ́ sí anábìnrin rárá mọ́sàn gbogbo ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ ní ọ̀dà mo dá méjì rárá ọ̀dà mo dá sí ọ̀nà mẹ́ta mo fi ìdá méjì mo fi ṣètò ọlọ́ rárá tó ní sábà fi pé kò màá fi ìdá méjì ilẹ̀ ìdá kan tó kù mo fi sójú ọ̀nà lọ alábìrin kan fúlù kù tẹ̀sí alábìrin yánà ètò pọ̀ alábìrin wa dákẹ́ alábìrin ṣàkóso alábìrin kúrò pẹ̀. tẹ́rẹ́ ní táà ń sọ yìí ọ̀pẹ́ tó jìnnà àlàáfíà bá dé. ẹni tó ní ọmọ kan ṣoṣo ó padà wá bí ọmọbìnrin tó ń lọ bí seventeen ọmọkùnrin náà ó fẹ́ náà fẹ́ wọ twenty two years old láyé ojú kúrò lálẹ́bìnrin mọ́ ní pọ̀ kó mọ́ pẹ̀lú rẹ̀ kọ̀ bá dùn pọ̀ pé á ah, ẹ̀yin ọmọdé padà dé àti fún gbogbo ẹ̀bẹ́ ìyẹn ń bẹ anẹ́gbọ́nlá rẹ̀ ọjọ́lá ìgbà tí jásíwájú khandak ogun khandak tánẹ́bì tí wọ́n ń gbẹ́ kòtò káàkiri Madina káwọn ọ̀dámọ̀bà wọlé ebi wá dé torí pé wọn ò lè jáde láti lọ ọ̀rọ̀ oúnjẹ ebi wá dé ànábi wá dúró tàbí kan wá ń rí ẹ̀gbẹ́ ànábi àti ìyẹn di òkúta mọ́nú fún ebi tàbí yẹn òun wá sáré lọ lé wọn bá nǹkan tó nílé ó wá sọ fún ìyàwó rẹ̀ pé ó dáná oúnjẹ òun fẹ́ lọ pe ànábi wá láàárín àwọn èrò níta ní nǹkan kékeré lóun sáré lọ pa ànábi wá kó sáré wá jẹun lé ọba sọ fún ìyàwó ìyàwó bá gbé oúnjẹ èèyàn kan ọgbọ̀n kan náà torí pé wọn dá nǹkan làwọn náà ẹni ìdálọ bá ní ìwọ sọlọ ó bá fẹjú ko ànábìlẹ oúnjẹ sí ẹ̀yìn ẹmọ àpọ ànábìlẹ àńtọ ẹ̀yìn jama wọn ni àwọn àjẹrò a tàbí ẹgbẹ́ ìdáná ó bá sáré ó ń sáré lọlé ó lé lẹ́yìn ànábìlẹ àtàwọn lókù wọn ti rọbọ ìgbà tí ìyàwó rẹ̀ rí ìyàwó ẹ̀mí wọ́n hàt tí a ní láàbù gbogbo àwọn tó pọ̀ yìí ànábìgbé àwọn èèyàn lọ pàtó nígbà tí ìrìnkí bọ́ spọ́ọ̀tì kékeré lórí wàdánà àtọ́lá wa ń gbẹ́tọ̀ ìdààmú ti bá tàbí ànábìgbé ẹlọ́mọ abúlé yẹn wa òye kárí àní ẹlọ́mọ ọ̀dùn wa jẹ̀mọ́ oúnjẹ ọ̀bá tán wọ́n dà ń bù ìkọmọ̀tà wọ́n dà ń bù alẹ́bùnrin ọya ó yá ẹtùlọ́bù ẹtùmọ̀bù gbóògbó àwọn ọ̀nà tí bẹ́ẹ̀ pátá ni wọ́n jẹ tí wọ́n yé láti jẹ oúnjẹ yẹ tó àkàrà sí nìkan ó tọ̀ àwọn kan nítorí wípé ẹ̀sìn ọlọ́run iṣẹ́ ìyanu kọ́ná fi ń pèpè ìgbàgbọ́ la fi ń pe àwọn èèyàn kẹ́sùn ẹni tó wá ẹgbẹ́ ẹ̀yà ni oúnjẹ tó bá tún rí èyí tó bá tún gba ẹni tó pàkọ́ lóko bẹ́ẹ̀ kò bẹ́nu nìkan nìyẹn yà níjẹ́ tí ìyẹn ya ẹni tó ya mú tọ́ba rí yẹn ń wò mí yóò sáfò bí ìyanu nìkan ìgbàgbọ́ ní mímí dúró kí ẹ̀sán ọlọ́run ọlọ́run ọba wa jẹ́ pé ìrora wípé wálá òdì inú wa sì bá ọkọ̀ ju báyẹn lọ táà fẹ́ máa sọ ọ́ Àwọn ọba ní èèyàn ní ẹ̀sùn tó máa kúrò níbi ẹbọ òun ló ní ẹ̀sùn tí ò lè parẹ́ lórílẹ̀. Àwọn ọba ní ìjẹ́bẹ̀ tó ń tó ń bẹ lẹ́yìn wọn lọ tó yẹ kẹ́ máa bẹ̀rù bí ọlọ́wọ́ ọba ní bí. Àwọn ọba ní ta lẹ́ni tó ń kó bẹ́ẹ̀ tó yẹ kẹ́ máa bẹ̀rù bí ọlọ́wọ́ ọlọ́run ọba tó gbà yín. Àbàwà ní ọjà ìgbà ìgbàgbọ́. Láàdé ni mo tún tó bẹ́ẹ̀ tí wàádìí dúdú lọ máa gbà yín láti lè máa ṣe ń tó fẹ́ àti láti máa yàgò fún tí ò fẹ́ tó tó ọ lọ. Àmọ́ ẹni fún mi Nínú mùkútádọ́ máa rí pàtí ńlá nítàbí ẹ̀kí mọ ọlọ́run ọba yẹn nìkan lẹ́mọ̀ sí nìkan ọlọ́run wá fẹ́ ká mọ̀ àwọn nǹkan tó rọ̀ mọ́ ìgbàgbọ́ náà nínú àwọn nǹkan tó rọ̀ mọ́ gbàgbọ́ torí pọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bá ní ọlọ́wà mọ̀ wípé wọ́n máa fi fún mi ní ẹ̀mà tó ń sàmìnà lọ́ ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀mà tó bí ogun ìbẹ̀ra tó bá ń bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan yín ẹ̀mà tó ti sagbára yín o àtọ̀dọ̀ ogun ọlọ́ọ̀bá ló ti wá ó fẹ́ jẹ orí jẹ ìsagbára rẹ̀ o fẹ́ mu orí mu bó ṣe fẹ́ ìṣàgbára rẹ o fẹ́ rí orí rẹ ìṣàgbára rẹ o fẹ́ gbọ́ o gbọ́ ìṣọgbọ́n rẹ ìṣe mímọ̀ ṣe rẹ o fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde lẹ́nu rẹ ìṣàgbára rẹ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àbẹ̀rẹ̀ o fẹ́ bímọ owó ọmọ bí ìṣàgbára rẹ. Ọlọ́run ọba nípa ẹbá ti gbà pé ní ọlọ́run ọba náà lọ́lọ́run ọba ní ọyẹ tó ẹgbà tó gbogbo ìjẹra tó bá pẹ́ sí ní ìṣàgbára yín. Látọ̀ ìgbà ọlọ́run ọba ló ti wá. Ọlọ́run ọba ní bákan náà tí ìlera kan tó bá ṣẹlẹ̀ sí ní ọ̀dọ̀ ọ̀nù náà ní kẹ́ sá padà wá ẹlòmíì tọ́lọ̀ ń bá bá kẹ ló gbogbo ọpẹ́ wọ́n sí máa ń ṣùgbọ́n tọ́lọ̀ ń bá pàdánwò kankan ló gbàgbé ọlọ ìgbà ẹlẹ́mọ ẹgbẹ́ lè rí ọmọ gbogbo ah, ọmọ ìjókòó tẹ̀tẹ̀rẹ̀ ọmọ múra sọ̀rọ̀ ara rẹ̀ gbogbo ìlú tọ́lọ̀ wọn bá ti ń ṣe láti iye ijọ́ ẹ̀ oúnjẹ ní ọ̀run kọ́lé wọ́nyẹ̀ ìmúrọ̀kọ̀ mọ́ adáwò wá dé tó bí sàkíyèsí ẹ̀ráńdé wa lọ ń sábà ń tọ́lọ́ wọn dá nígbà tí kò ta ní gbani tí kì í bá ṣe nígbà tí mo ti júwe ara mi fún yín fẹ́ bẹ́ẹ̀ lómi ni mo dá lẹ́ẹ̀mọ́sì ẹ gbogbo tẹ ẹ bá ní ẹgbà mi ọba ni mo ṣe fún yín kódà tó bá ṣe pé pàṣẹ bọ́lọ̀ wo ìlú ẹni ẹ yóò gbé ẹlòmíì tó gbèsè wà ní àkọọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ ara yóò jẹ́ sí ẹ ẹgbà tó bá mi nà lọ àbẹ̀rẹ̀ ṣe ní. Gbogbo ìjẹ̀ra tó bá jẹ́ ti yín láyé ẹgbà pọ́lọ́wọ́n ọba ló fi ní ṣe tòun bẹ́ẹ̀. Gbàgbẹ́ náà, ìlera kan. tó bá tẹ̀lẹ̀ sí ní fàìlẹ́ ìtàjú àrùn ayé fàìlẹ́ ìtẹ̀lẹ̀jà òun ọ̀dọ̀ ọlọ́wọ́ba yìí nìkan náà ní fẹ́ dorúkọ òun ní fẹ́ pè bí kan bá tẹ̀lẹ̀ sí ọlọ́run fẹ́ mọ bẹ ṣe dúró sí iye kọ́ mọ́ ṣe pẹ́ta tó ń sùn yẹn ló Àrùn ẹ̀ẹ́fẹ̀ ìjàúrù tí ni wọ́n bá dé ọ̀dọ̀ ọlọ́run bá iná ẹni tẹ padà sí nítorí wípé tó mọ ilẹ̀ akáṣafà gbọ̀rọ̀ àrùn kan. Thank ọlọ́wọ́ bá ní inú ìyẹn ọ̀nà mẹ́ta lèyàn pín sí àwọn ní ìbẹ tí wọ́n bá ń bẹ nínú ìdẹ̀ra wọ́n mọ̀ lọ́wọ́ tí nira bá dé wọn ò ní mọ̀ lọ́wọ́ mọ́ àwọn kan ń bẹ tí nira bá dé wọn à mọ̀ lọ́wọ́ tí nira bá lọ wọn ò ní mọ lọ mọ́ àwọn ìtúpẹta ìgbà tí nira ń bẹ wọn á mọ lọ ìgbà tí nira bá tún lọ wọn á tún mọ lọ àwọn ni mò ń yí ṣùgbọ́n àwọn ìtúpẹ́tẹ̀ẹ́dì tó kù wọn ò mọ lọ́rùn ẹlòmíì bẹ nǹkan tí ń dùn yẹn lójú oṣù tọ́lọ tí nǹkan ò bá dùn fún ẹ̀yìn rí mọ́lá sí ẹlòmíín ti ń bẹ ìnira tó dé ìṣúná tó dé lẹ́nu ní mọ́lárásí tó mọ̀ sí ọlọ ní kankan tọwọ́ rẹ bá tèkù ìdàkan nígbàgbé ọlọ́run ẹ̀ ṣùrù mọ́ ní ìmọ̀pá wọn lówó ayé yóò gbàgbé ọlọ ọlọ́run bá níwọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tó mọ ìdá kájà fà dèrò à ń kọ̀ọ̀ إذا فريق منكم بربهم يشركون Ọlọ́run láwọn ìpínká ń sọ wọ̀nyí, àwọn làwọn tó ṣe wípé tọ́lọ́run bá tó bá mú ìnira tó ń bẹ pẹ̀lú wọn tọ́lọ́run bá bá wọn ká kúrò. Àwọn àsìkò tọ́lọ́ bá mú ìnira kúrò ní wọn sẹ́wọ̀n ní wá fọpẹ́ fọ́nà ìdí òòtà ni wọ́n gbọ́pẹ́ lọ. wọn ò ní fọpẹ́ fẹ́ lọ wọn wà lọ mọ dúpẹ́ fún nǹkan míì lẹ́yìn ọ̀rọ̀ pé nǹkan míì yẹn ló la àwọn ẹni tó ń bẹ lórí ààrẹ tọ́lọ̀ wọn á gbádùn ó wá nígbàgbọ́ wípé ẹbọ kan tó ń gbé lóde ìwé gbádùn ló wà jẹ lọ́jọ́ wà á nílò pọ̀pẹ́ fọlọ́ mọ́. ọlọ́láwọn ìpínlẹ̀ nìyẹn nínú àwọn ènìyàn ọlọ́wọ́n wa ń sọ àtúbọ̀tán rú àwọn ènìyàn bẹ́ẹ̀. ọlọ́ní àwọn ìpín wọ̀nyí gbogbo bàtà bá ti mú ìnira kúrò fún wọn wọn ò ní pọ̀pẹ́ fọlọ́ Iṣẹ́ ìṣọ́lọ ní ìlọ ọmọ ọ̀pọ̀gbọ́ fún ó pa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ́rùn. Ọlọ́wọ́ bá ní wọ́n wà á sàì mọ́re tọ́lọ́ tó ta wọ́n lọ́rẹ̀ àlàáfíà wọ́n sàì tọ́lọ̀ wọn bá tó tàwọn lọ́rẹ̀ ọmọ wọn ó ní ọ̀fun ló fún àwọn ọlọ́mọ sì ń sọ lọ. Wọ́n sọ pé babaláwo kan ló dáfá fáwọn làwọn ó di òun kì í tọ́lọ̀ wọn bá ló máa wọn dé bẹ́ẹ̀.

wípé kì í ṣe ṣàgbó lóṣè nǹkan yẹn ṣùgbọ́n mímọ̀ yẹn ò rí ìdámá tàṣà ọ̀fà ta àdámá ìlà afẹ́fẹ́ kọ́lọ̀ sọ̀fà. alukur'an ló ń bá wa sọ bí ẹni wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ lánàá ni ẹ̀wọ́ ló ń bá ń tún jẹlẹ̀ ní. gbogbo àná ìtàbá ń fọkọ lọ́dọ̀ ara fún a ah, kò ìdí ìṣẹ̀lẹ̀ yẹn. ìdí nìyẹn tó ń jẹ́ pé bá a ṣe ń tẹ̀mí tí o bá ti sí Quran tí o bá sí ìmọ̀ ẹgbọ́ Quran ìmọ̀ ẹgbọ́rọ̀ ọlọ́run òkúlé rẹ̀ alukuran yìí ọlọ́run fi sọ wá dá láàyè ẹ̀rù ọlọ́run fi ṣàlàyé ọ̀rọ̀ fún wa tí ó dàrú ìpín àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta ó ń bẹ nínú àwọn èèyàn tọ́lọ́run bá bá so oore fún wọn wọn á mọ lọ tọ́lọ́run bá bá dán wọn wò wọn ò ní mọ lọ ó ń bẹ nínú àwọn ènìyàn tọ́lọ́run bá bá dán wọn wò wọn á mọ lọ bọ́lọ̀ ń bá tó orin tí wọn wọn ò ní mọ lọ ó wá ń bẹ ìpele ìwòye ní nígbà tí ìnira bá dé wọn mọ lọ títí ẹ̀rá bá tún dé wọn ò ní fọlọ wọn bá lẹ̀ èyí ń mú lọ́wọ́ wọn bá fẹ́ ká jẹ́ ìtumọ̀ tó mú ìlú ni wá nìyẹn ṣùgbọ́n àwọn tó wá ṣe wípé tí ìnira bá ń bẹ fún wọn wọ́n mọ lọ lọ́sí méjèèjì bọ́lọ̀ bá wá ká ìnira lọ fún wọn ẹlòmí ń bẹ ó sọ ó sà ń bẹ lọ ó ń bẹ lọ ó ń bẹ lọ ìgbà tó ti fẹ́ dá kàn gan ọlọ́run bá ń tíyàwó rẹ̀ olóyún ìgbà tíyàwó rẹ̀ wà á lóyún tó ti wá bímọ ìbejì ni wọ́n fi ọmọ náà ìgbà tó wá bí ìbejì yẹn tán ó wá ń tibi fẹ́ bọ̀ ìyá ọlọ́sùn kan tó so lẹ̀kẹ̀ mọ́wọ́ ó bá pàdé ẹ̀ hmm, arákùnrin àfọ̀ọ́ ní ọmọ ìgbésí kan láìpẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣọ́ra o ẹ gbọ́dọ̀ pányẹrí àwọn ọmọ ẹ̀rọ ẹ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ pèdé lẹ́yìn lórí ẹ gbọ́dọ̀ pẹ́ran nítorí tí wọ́n ẹ gbọ́dọ̀ bẹ̀jẹ̀ sílẹ̀ nítorí tí wọ́n orí táwọn gbòòrò hmm. yóò tún mú kalẹ̀. ìgbà tó ń wọ́n ìjà ọba délé ọba ní àwọn afárá à ẹ tó bá ti jọ́ kéde o ká àwọn ọmọ ọ̀gbọ́n wọ́n ní ká má fàbẹ̀ kan ní àwọn ọmọ yóò táà ní ká má fàbẹ̀ kan ẹ̀kẹ́ dúró ẹ ọ́ da ẹ̀dá pẹ̀rẹ̀ àwọn ní ká má tẹ̀gbẹ́ lẹ̀ ó ta ló fún lọ́mọ ta ní ń dájọ́ lórí ọmọ ọlọ́run bá nílò àwọn ènìyàn bẹ́ẹ̀ ọlọ́run ọba ọba tó wá ga ni ọlọ́run ọba wà máa bá wọn lò bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ní kó bẹ́ẹ̀ tí bá ti ń ṣe é sì máa jọra wọn ọlọ́run ká ta máa ta òun. Àwọn ọba ní ẹ máa jẹ̀bá jù ẹ máa ṣe nǹkan ẹ tó yẹ kí máa dùn bẹ́ẹ̀ lọ́dún mọ̀ ń wò ó ra ẹ máa dé. Àwọn ọba ní mo bá ṣe ká tí n bá gba yín mú ẹ lè bọ́ bẹ̀. Ìgbà yẹn lọ́yẹ̀ tó tẹ̀sẹ̀ wàá mọ̀ pé àṣọ ọlọ́run ló yẹ ká gbà fún. Kì í ṣe ìyá onímọ̀lẹ̀, kì í ṣe ìyá ọlọ́sùn, pátá ọbátá àyàmú ọ̀ọ́ ọlọ́wọ́ bá nílẹ̀ ń padà bọ̀ wá náà gbogbo náà la mọ àwọn èèyàn kan lé ní tó ṣe wípé wọ́n ní gbàgbọ́ nínú òògùn bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ lọ fún wọn ẹ wo àbá ìgbàdé ìjáde lójú ọmọ ẹ̀sọ́ bẹ́ẹ̀ ẹlòmíín ń bẹ àwọn agbára kan ń bẹ ó lè jọ bẹ̀rẹ̀ lè jáda ó gbà pé bá ti mú lọ́wọ́ báyìí báwọn ọ̀tá bá yọ sóhun òun ò ní wọ́n tó bá kàn sí báyìí lásán gbogbo owó ṣubú lulẹ̀ nígbà tó pàdán náà àdáhùn náà náà fi bú àdáhùn náà náà bà lọ́wọ́ rẹ̀ láti mọ̀ wípé ìrọ̀ pátápátá ọlọ́gbẹ̀ ń bẹ̀ ní ọdún 1983 nínú ìlú àkúrẹ́ ẹni tó bá ń bẹ àkúrẹ́ nígbà náà ọdún ogun ọmọbìnrin owó àtajáfi lọ́dún náà táwọn èèyàn ń para wọn àwọn tí wọ́n gbé ẹ̀mí lóògùn àṣírí tú náà ọkùnrin kan bẹ nínú ìlú Àkúrẹ́ mọ́ rántí ó kọ́ rẹ̀ ṣùgbọ́n mi ò fẹ́ dákọ̀ ọdún náà ọdún gbogbo èèyàn eré ló gbogbo èèyàn ń pè gbogbo èèyàn ń jáde àti ẹ̀ka sí ìbọn búlọ́ọ̀tù ẹ̀rọ ilé nàìjíríà wọn ti wọ́n wá wá lọ ilé ọ̀sẹ̀ ẹ̀ ló ń gbé olóògbé púpọ̀ òun wá yọ sí báyìí tọ́lá òbí gbogbo aago ènìyàn bá ń jáde náà à ń wò níbi ilé ọ̀sẹ̀ ó wá dúró ń sọ̀ka lórí fàlànà pálẹ̀ lérè ó ń sọ̀rọ̀ ọkọ̀ tó àwọn ìwọ̀n ọ̀gbọ́n ìgbọ́ àkílódé àwọn oṣù ilé rẹ̀ náà oṣù wọn ní àwọn ìrìnbá ọwọ́ ó ń sọ̀rọ̀ ó gbójú lónìí wọn wá sí nínú ilé kò síbi tí wọn ò sí ìrìnlẹ́lẹ́wọ̀ èdè síbò nínú ìlú àkùrẹ́ ẹ̀ńdọ́bá mọ ọdún náà níbi tí sí ya ìyá kan ọlọ́àkùwà ọwọ́ wọ́n ti wà lọ jẹ̀mọ́ ìgbà tí ó yà ẹgbẹ́ ìgbẹ̀nà ló ti ìgbẹ̀nà yẹn ya ibù ìgbà padà tún lé yẹn káfẹ̀ tún lé yẹn ṣe mẹ́fẹ̀ tún lé yẹn ju ibẹ̀ recently ẹgbẹ́ yẹn ló fẹ̀gbẹ́ kàn àwọn èèyàn ló fẹ́ fẹ̀gbẹ́ ó ta tó ti àwọn ni wọ́n ń ná láàyè báyìí wọ́n ní ẹ tí wọ́n ń tá lọ gbà tó yá mi ò lè sáré mọ́ oṣù mọ́ lórí ibẹ̀ ló tó yẹn sí wọ́n wá rẹ́ ẹran ara rẹ̀ wọ́n wá sí sínú ìpinnu síyà ó ti dílé ìyá rẹ̀ jẹ́ wọ́n wá sí síyà lẹ́nu tó jẹ́ àwọn èèyàn dájú ẹjá ti bẹ̀rẹ̀ ẹlẹ́yìn tá a fẹ́ lò ń bẹ̀ ní ẹni tó lè rí ní ṣíṣe tó gbọ́dọ̀ àwọn kan ló ti lọ sí ẹni tó ń gbé lọ́dọ̀ wọn wọ́n mọ̀ jù ọ lọ ṣùgbọ́n tí wọ́n bá gbára lọ́lọ́ kò jẹ́ ẹni tó lè lọ gbà wá ju èèyàn lọ́dọ̀ ọlọ́ làgbẹ̀gbẹ̀ padà wá kalu alàlá lọ́nìkẹ́ gbára lé wọ́n lè wọ́n lè ṣáájú ọdọ́dọ̀ babaláwo rẹ sábà fún lówó yóò pàṣírí agbára rẹ fún wọn pé láyé tí ọ̀hún mi làgbẹ̀ ń gbowó táwọn ìtàgé táwọn náà ń gba mílíọ̀nù ọ̀rọ̀ yìí padà níbi àgbàdọ́là ṣùgbọ́n ọlọ́run èyí ń bọ́bá ti gbé lọ kò lè dàmbá rẹ ọlọ́run bá ní máa ṣàhún ọ̀rọ̀ gbogbo ẹni bẹ́ẹ̀ nígbà òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ti jẹ́ ẹ gbójú lóòkà tẹ gbójú lóògùn ọlọ́run ẹ múra sí i. ọlọ́run wá ní ẹlẹ́ ní ìjìlá dáadáa. ọmọ òfin àáké gbẹ́rẹ́ tún sẹ́rí ẹ múra sí i. ẹlòmíì gbogbo orí rẹ̀ àtàgbẹ́rẹ́ ọlọ́run pátá máa ṣàwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ni ẹ máa mú ara nínú pípa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ ohun ọlọ́run ọba ni ẹ máa retí kò ní pẹ́ ẹ̀ ń bọ̀ wá ń bò tó abẹ́lẹ́ ọba ní tóbi rẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ wá ní adọ́rùn mọ́tọ́ ọlọ́run kò ṣe wá lọ́dún tó lè dúró ti sọ́lọ́ jẹ̀mọ́ ìlà àtúnfẹ́ kọ́lọ́run ó sọ ó ti ṣàlàyé òde tó fún wa ọwọ́ wa ló kù tó bá ti ẹ̀ ṣe pé táwa bá sòògùn yẹn dáadáa ní kú rárá mọ́ òun ẹgbẹ̀jọ olóògùn kàdà ó ti lọ kí wọ́n arẹ́ pé náà nígbàrá tí wọ́n lọ kájí òwò ọlọ́run nìkan mú nígbà tẹ́lẹ̀ ń dá lórí kúrò níbẹ̀ náà ló kù tọ́ba ní kò tó òkú bá bá lọ nìkan tó lè mọ kúrò bẹ̀ tó sóńtọ̀ bọ́ ọjà bọ́ fún mi pléènì ẹsẹ̀ méjèèjì ló kò dúró pọ́n ló kò tó fún àsìkò ètò oṣù mẹ́ta tẹ̀ kọ́ lásán kò lọ lọ pé bá ti dè ìyẹn lè ọkàn yóò mú balẹ̀ láyé ìfọ̀kànbalẹ̀ wà fún ọ ó tó pèsè ayé rọ̀ àmọ́ tó bá ti di wípé ẹyẹ tí ń tàfọ̀mọ́pọ́lọ́ jẹ́jẹ́ ẹtì ẹ ó dùn á ah, ẹyẹ náà ti máa bá wọn ẹyẹ náà wà lálẹ́ yìí ẹyẹ ń lọ lọ sí ẹ ọ̀dọ̀ rẹ kọ́ ló wà ṣùgbọ́n nítorí pé ẹlẹ́yẹ ni wọ́n náà kọ́mọ tí wọ́n ti ń láàrin wa àtàwọn ẹyẹ tẹ́lẹ̀ lọ́dún tó ń bà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ ká ju òkú ọlọ́wọ́ bá mú èyí ó gbogbo ti ayé fọkàn balẹ̀ ọkùnrin ó balẹ̀ èyí ó lè fọpẹ́ fọlọ lórí àwọn orin tó bá ń ṣe fún yàn èyí ló ṣe pàtàkì mọ́lẹ̀ pàdé ọlọ́run pẹ̀lú ẹbọ ọlọ́run bá sọ pé fájà máa ka ọlọ́run bá bá wù fún bẹ́ ẹ̀gbọ́ ẹ̀sìn wọn lẹ̀ ọlọ́run bá bá wù ọlọ́nìkan ló ṣe bá dúró abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó mẹ́tẹ̀ mọ́ ní kọ̀ọ̀kan wa dúró àdánwò tí ó bá wa láti máa wá nǹkan ní lẹ́yìn ọlọ́run ọlọ́run kó sọ wa kúrò mẹ́ ọlá ọlọ́run ọlọ́run kan sọ وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما دور كان وعندي آدم رẹ̀ a sì fẹ́ àná sí ìlú ní a rí ó jọ ní àná ìrọ̀lọ́wọ́n ọba tí ó mọ̀ṣẹ́ ìgbà bíbẹ̀ tẹ̀ ọ́ wa àti nígbà gbogbo tó bá ti di yọ̀wọ̀ àti sáńdò tó ń bọ̀ náà ìtọ́nà bá fún alágbára àti ìdájọ́ ìsì tó rọ̀mọ̀ lọ́wọ́ ní parí kọ́lọ́wọ́n bá kí ó máa gbà lẹ́sìn ọ̀rọ̀ wa. bóòlù tó wà ní ẹni gbígba fáìn lọ́wọ́ ẹni tí kò dá àjọ contribution ní àsìkò tí a ti ẹni kò sí fún ẹni tí ó fẹ́ tó láti ní àǹfààní láti kó o kí ni ṣẹ̀ríà ìsìláàmù sọ lórí fáìlì bẹ́ẹ̀ ọlọ́run kó ó ṣàánú wa àkọ́kọ́ can a Muslim sister ride a bicycle or motorcycle or tricycle with Islamic dress? ìbéèrè ní náà sì ni pé tí ní Islam sọ nípa ọkùnrin tó nípa ọkùnrin tó ń tó ń papọ̀ máwọn student nígbà tó ṣe pé àwọn ọmọbìnrin náà wà níbẹ̀. tẹ́kọ̀ àwọn obìnrin ló pọ̀ ní exam hall lápòjú olùkọ́ ọkùnrin ni àwọn obìnrin wọ́n tó tẹ́ǹtì ọkùnrin ní márùn-ún olùkọ́ yẹn sáàrùn ní exam hall ó ń lọ ń bọ̀ láàrin wọn ó tó wá jẹ́ inú rọ̀mọ̀dọ́nù òkè wọ́n nígbà tí àwọn ọmọ ìyọ́ta fi parí ẹ̀dáàmù tí olùkọ́ yìí lè fi ìdílé ìfìwọ̀n gbà tí ó fi jáde olùkọ́ gbogbo ara àwọn ti rẹ gbẹdẹgbẹdẹ láì sọ̀rọ̀ ní pé kí ni ìdájọ́ àwẹ̀ rẹ̀. oníbèrè kan tún bèrè pé ìjẹ́ ẹni tí ìkòkò àbí ẹranko búrúburú bá pàjẹ́ àbí tó gbé wọn búrúburú bóòrẹ́ lọ́wọ́ tó tún gbé irú ẹni bẹ́ẹ̀ jù sí ìjọba ìjọba gbogbo àwọn ìbéèrè yìí ìbéèrè tí ó múlà ká ìlọ́wọ́ ni ó kà pààyàn lẹ́yìn àkọ́kọ́ ẹni tí ọ̀rọ̀ alájọdé tí wọ́n ní ìjọ jímọ̀jímọ̀ láàmú adájọ́ ẹni tó bá ti léèsì tí ò dájọ́ sí ẹ̀ lọ́jọ́ jímọ̀ yẹn yóò san fáìlì sórí ìwọ tí ó wọnú àjọ tí wọ́n sì fún ọ ní fọ́ọ̀mù tí wọ́n dẹ̀ kọ́ síbẹ̀ wípé tó o bá ti dájọ́ rẹ ní ọjọ́ friday tó bá ti lè di sunday tó o bá fẹ́ mú wa ọ̀sán fáìlì over time ti fọ́ọ̀mù rẹ̀. ìgbà tí wọ́n wá gbé gba fọ́ fáìlì lọ́wọ́ rẹ̀ wọ́n wá lọ́gbà afẹ́ ìjọ fún ìdájọ́ sẹ̀ríà tí wọ́n fẹ́ ìdájọ́ sẹ̀ríà kó tó sáyìn fọ́ọ̀mù tó fẹ́ ìdájọ́ sẹ̀ríà tó ọ̀sán náà ni ṣùgbọ́n ká ló rí ìdájọ́ ṣẹ̀ríà ni a béèrè lọ́wọ́ àwọn alájẹun wípé fáìlì tí wọ́n ń gbà yẹn lẹ́yìn ìgbà tẹ́ni yẹn tún san owó àjọ bóòrò ni wọ́n ṣe ń ṣe owó fáìlì rẹ̀ àwọn wo ló ní ìgbà míì wọ́n ní wọ́n á fún lórí gbogbo owó àwọn èèyàn ni owó tí ò dá fẹ́ǹtì lórí owó ẹ̀ fẹ́ẹ̀mọ̀ pé gbẹ́ǹtì ní fáìlì nǹkan tó yẹn fi ìgbóná ara ṣe ní ṣe tó tẹ́nà lọ́rọ̀. ó mọ́ ẹ̀fẹ́ ẹgbẹ́ àpadà fún tẹ́bá tó tó dáadáa ẹni ẹni tó tó gbogbo báyìí rẹ tó san gbà nǹkan akàfù kọ́ lẹ́kọ̀ọ́ pé èèyàn máa ń lóye tó gbà nǹkan rẹ̀. èmi kí ni wàá dá báyìí ẹ wá tún ti ṣe owó owó oṣù mi ìlànà yẹn ẹgbẹ́ ká àmọ́ ìjẹ́ ṣùgbọ́n wọ́n tó ń béèrè ó yẹ kó o jẹ kàtàn san fáìlì yẹn torí pé orí bẹ́ẹ̀ kò tó ṣe kí ni kò tó sáì fọ́. Wọ́n dẹ̀ gba fọ́ wọ́n ń gba fọ́ọ̀mù yẹn lówó lówó wọ́n ti lówó tiẹ̀ ọba o. Ìgbà tó wá di ọ lára lọ wá ń kí ni ọlọ́kàn jọ Ká tí ó sọ̀tà jẹ́ fún ọ kọ́kọ́ lọ fún tó ti yé. Ṣùgbọ́n tí wọ́n kóra wọn jọ fún contribution ẹ bá máa gbowó wọlé ẹ má lẹ́ẹ̀dù fáìn láwọn ẹ̀rẹ́ torí pé fáìn yẹn lọ kọ́ ní ìṣù bó lọ ṣe máa ṣe owó yẹn lẹ́yìn ọ̀rẹ́ ibẹ̀ ni ọ̀rọ̀ wà ìkọlọ́wọ́n la tó dùn kó ṣàǹkà oníbẹ̀rẹ̀ tó tún bẹ̀rẹ̀ sí ẹni tí ẹranko gbẹ́jẹ bóyá kìnnì lọ́jẹ́ ọjọ́ sẹ́yẹ́yẹ́ òtítọ́ kọlọ́ kó bá fi kú lọ́lọ́run ọ̀dà kù gbígbé ìgbè ìlẹ́lẹ̀ tí wọ́n bá ti kú ìṣe ẹran tó jẹ ọ́ ni náà ni ògbódò wọ́n dà á sì láàrin ọ̀parẹ́ tó lọ tó ti kú lè bí ìnàmà ìdá lọ́la kó lè ìdá ìgbà táà ń súnmọ́ ìyàwó wa eegun ní jáde lábẹ́ ọkùnrin àbí bá tí ẹran àbí ìran lọ́jáde àbí ìkaná ah. omi lásán tó bẹ̀ jù ìbẹ̀rẹ̀ gan yẹ káfí kí èsì palágbára lọ́lọ́ ọba tó lè mú omi di èèyàn yá láti di omi lásán tí ò bá rómi gan èèyàn jáde anything kó wá ti kú ìtọ́lọ̀ ní lójú ìtàn náà tó bá ti lè kú pẹ̀lú ọ̀gbọ̀ọ̀lọ̀ ọ̀lọ́ ọ̀gbọ̀ọ̀lọ̀ ṣùgbọ́n kan náà ìbéèrè tí oníbéèrè tó béèrè pé ìjẹ́ obìnrin mùsùlùmí tó lè mọ gun kẹ̀kẹ́ tó lè gun mọ́tòsáìkì yẹn ọ̀kadà ó sì lè gun maruwa tó bá dress bí islam tó ní ká dress kẹ́rì gbogbo ẹ̀ kákalẹ̀ òbí tó gbogbo ẹ̀ obìnrin lè gbogbo ẹ̀ tó bá ti mọ̀ ọ́ gùn obìnrin lè dúkà obìnrin lè fún ẹ ṣe obìnrin lè gbé ó lè gun ẹṣin tó bá ti mọ̀ ọ́ gùn obìnrin lè gun àkúnmí obìnrin lè gun pléènì obìnrin lè gun kọ́pà obìnrin lè gun kẹ̀kẹ́ obìnrin lè nílẹ̀ haúsá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí sùn ọmọ wọn bá jìnnà àwọn ọmọ sẹ́kọ̀ndì sùn obìnrin kẹ̀kẹ́ náà máa ń rà fún wọn. torípé yóò rí ní owó ọkọ̀ tí yóò máa gbé lọ yóò máa gbé bọ̀ tó kàrà bá ẹsẹ̀ kù ọkùnrin àti olùbáàbò rẹ̀ sẹ́yìn obìnrin wọn lọ sí sóòlù tí ó bá ti pé ìmúra rẹ̀ ìsìlámì kálí ìṣe pé òun rẹ̀ ó mọ̀ sí sílẹ̀ tó bá ń wà ìsìlámì bẹ́ẹ̀. ṣùgbọ́n ìbéèrè yìí ẹja rí ní ètò ẹ̀ mọ́ kí ọ̀pọ̀ má ṣe àpọ̀pọ̀ kọ́bìnrin máa sọ̀kadà kóbi máa gbé òjàró òjàró òjàró èèyàn mẹ́ta mẹ́ta ni mò ń gbé o. àwọn ọkùnrin ní ìgbẹ́ obìnrin ẹni mọ̀ tájẹ́ ẹja lọ bí wù màdàm tó máa ń gbé ojú tọ̀ Ndị bá lẹ́gbẹ́ mọ́ lẹ́yìn tó ọ ìgbà tí ọba ti gbé ọ ń lọ ó sì mọ ìdájọ́ lẹ́nu kìsìnà ìsìláà yóò mọ ìṣẹ̀lẹ̀ ń kìsìnà ó mọ ìṣẹ̀lẹ̀ ìyí tí ìsìláàmù máa takò nìyẹn kì í ṣe tó ju ọ̀kadà obìnrin ọkọ rẹ̀ ó lè lọ́kọ̀ ó ẹgbẹ́ ọkọ̀ kò báyìí ti dẹ̀wà ó gbé báyìí lọ́yà ọmọ kó lọ sọ pẹ̀lú èyí tó burú bẹ̀. òsì nǹkan tó láti lè gbé ó lè bu ẹ̀fẹ̀ mọ́rọ́wá ó lè gbé lọ. ṣùgbọ́n tó bá ti di pé eléyìí tó fi ṣiṣẹ́ tó ti tó obìnrin ló ń bu mọ́rọ́wá ọpọ́nì yóò gbọ́ ọkùnrin kàtà ọ̀sì ọgbọ́ ọkùnrin kàtà pọ̀sì wá dúró láàárín à ìtìjú ti lọ láwùjọ wa. ìgbà wàá gbọ́njú mọ̀ láti kéré yìí tí èèyàn bá ní mọ́tòsáìkù ńgbà kan ìyàwó rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tí ó bá gbé ìyàwó ètò ìjókòó nìyí abẹ́ẹ̀kọ́ kò ní láta sí ọkọ rẹ̀ lẹ́yìn ó gbẹ̀mí bàbá wọn ilé jẹ́ ìdíkí yóò tù àtìgbáyà àwọn ẹ̀kí máa ń ju pépà ẹ̀wọ̀n pépà àti orí pé pé ẹ̀wọ̀ èyí ò tó ní òní níṣẹ́ ìdá ìrọ́ bọ́ọ̀mù ló ṣe jókòó nìyẹn obìnrin ò ní láta sí ọkọ rẹ̀ ọkọ ẹ̀ ní ẹlẹ́hàá yóò yàtọ̀ sí ọmọ tó di wọn tó fi lọ sí èsì yóò la iṣan bọ̀ lẹ́yìn ẹlẹ́yà mẹ́ta ayélujára ìtìjú dàmá ìtìjú dàmá so àwọn mẹ́lẹ̀ tàbí pé obìnrin gangan ló wá ń tọ̀kadà lálẹ́ táwọn ọkùnrin wa ń làkàbọ̀ ní lẹ́yìn kò bá làákà yẹn bàbá ní ìtàgbé ìtàgbé lóòtọ́ ní oníkáwájà wòye gbogbo tó lè máa jọ sí ìjọba láti wa ìjọka jù tó obìnrin tí ń ṣe àwọn obìnrin jẹ ń ká àwọn obìnrin jù yẹn jù bẹ́ẹ̀ báyìí wọn lẹ́kọ̀ọ́ rọmọlá àwọn obìnrin ló ń bò ó ní kankan wọn àti márùnmá tó ń yẹ obìnrin nìkan ló ń gbé òṣìṣẹ́ òbí ọkùnrin wọ́n wá gbé sáàárín ó wá ń ọwọ́ báyìí ọkùnrin ní ìnáwó síbi ẹ̀yìn ẹ̀ báyìí ìkan ẹ̀ báyìí ó sì ní. a gbé ti ní obìnrin lè láwọn republic of benin kankan ni àwọn obìnrin máa ń ní àwọn ọmọ sí àwọn lójú gba ìṣẹ́ àwọn obìnrin wọn olùrẹ́lẹ̀ àkà níbi kan tó gbé ó lè lọ sí ìpútọ̀ oòrùn wọn ẹlẹ́ tó ń gbé omi ó lè lọ sí ó lè lọ sí fẹ́ ó máa gbé lọ Islam ò ní Islam ò gbà ìmọ̀ tó wá di bíi pé kọ̀ọ̀kọ̀ máa ṣàkóso tó jẹ́ pé òògùn differentiate láàrin gbígbọ́ ọ̀rẹ́ àti obìnrin papọ̀ ẹ rí i pé Islam ò lè fara mọ́ irú nǹkan bẹ́ẹ̀ ẹni tó tún jẹ́ olùkọ́ tó dó láàrin àwọn ọmọ obìnrin àkọ́kọ́ Islam lòdì sí àtẹ̀sílà dàrúdàpọ̀ ìfararora láàrin ọkùnrin àti obìnrin ṣùgbọ́n ẹni tó jẹ́ olùkọ́ tó ń ìdílé kó bẹ̀rù ọlọ́run ní wọ́n lè ìdílé ìtàwọn obìnrin ṣèbí kó máa nígbà náà fara wọn lára tí ìbá ṣe pé olùkọ́ yẹn náà àìsàn wà lẹ́gbẹ̀ẹ́ ló kálọ̀ ọbẹ̀ lóun kú ó ti lé ẹ̀hẹ́ tó bá pẹ́ ẹni tó ti tó yàwó ní tó ìgbéyàwó kí jẹ̀ máa dáwó láti bá wáyàwó orúkọ ìtẹ̀ríkẹ́ bá rí bá ń ṣe báyìí àwọn àpọ́n nígbà wo lẹ gbọ́gbọ́ nìkan níyàwó lé ó sùn ó ń lálàó dànkára ẹtọ́ bá níyàwó lẹ tọ́ bá ti níyàwó ní ìlú òkú nìyẹn ṣùgbọ́n àpọ́n ẹ̀mí wà lọ́lọ́ máa wò bàtí lé torí mú ìrànlọ́wọ́ dà lè pé kí mú títà yẹn ni pé ẹ jẹ́ ká bá wá ìyàwó pé kó jẹmọ́ tó bá lè wò lówó lọ́wọ́ àádáwó lóbìnrin ààbọ̀ wáyà kù ọmọ bá jẹ́ bí sínú àláwùjọ a gbìyànjú láti ní fẹ́ẹ̀rẹ́ kí ìka eré tó ṣẹlẹ̀ ó tún rò rò sáwọn ọmọ lọ́mọ irú olùkọ́ bẹ́ẹ̀ bẹ̀ ní tí ilé ẹ̀kọ́ bá bẹ́ẹ̀ ẹlòmí kó dúró lọ́yìn déètì ibi táwọn ọkùnrin ọmọ gbà wọlé nìkan ẹ pé àwọn bí activities pé wọ́n fẹ́ san fún iṣu kọ́tà màmá ju tó lè ó lè má jẹ ọmọ kíláàsì mọ́ àdúgbò ẹgbẹ́ àwa ìyàwó ààwẹ̀ rẹ̀ wá ń kọ́ in tó dáàwẹ̀ tí àwọn àfa àpamipọ̀ lé lórí òun náà ní sísun mọ́ obìnrin tó bá fún lóde ní àwọ̀já ẹni tí àtọ̀ jáde lára rẹ̀ tó ṣe pé adùn ló ń wò lẹ́yìn àtọ̀ fi jáde àwọn ẹ̀rọ ti bàjẹ́ tó ṣe pé adùn ló ń wò àtọ̀ fi jáde àwọn ẹ̀rọ bàjẹ́ àwọn ẹ̀rọ bàjẹ́ tó ti wà báyìí ṣùgbọ́n àtọ̀ ń bẹ láàrin àtọ̀ àti mọ̀tíyì mọ̀tíyì ó ní ní tó ń jáde lára ọkùnrin tí kìí kàkọ́ gangan àwọn àfáà ní ìjọba tó bá jẹ́ pé tó jáde yẹn àwẹ̀ rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n àwọn tó ń pọ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ ṣáwà náà wà nínú nǹkan tó yẹn gbúdọ̀ ní mọ́lẹ̀ tó bá sojú táwà rẹ̀ mú mọ́lẹ̀ nǹkan jẹ́ lára rẹ̀ lẹ́nu tó ń lo ohun ààbò nínú ààwẹ̀ ààwẹ̀ ti bàjẹ́ náà òwúrọ̀ ẹni yẹn ìsìyàtọ́ agbànímọ̀nà wípé ó dá ààwẹ̀ yẹn ó dá padà ní orí lójú rẹ̀ ló ṣe rí látara àìlépúra rẹ̀ ní nígbà ni abẹ́lẹ́wọ̀n bá sọ́hánù wà tààlà lọ́lọ́wọ̀n bá tí ó mọ́sẹ̀ sàmì nǹkan kan wa lọ́lọ́wọ̀n bá tí ojú ètò àdàbí orí afẹ́ mọ́ràn náà sọ̀rọ̀ lati ẹnu àwọn chairman wọn two hundred and forty nine thousand tó wá jẹ́ two fifty pàtó àlà àbú ayman habib ọlá wọn wa two hundred and fifty thousand naira èyí túmọ̀ sí wípé one million mẹ́rin àti ní ìdá kan rẹ̀ ìyẹn túmọ̀ sí pé ó tóra yẹn lónìí tó parí áàrì wá nílẹ̀ àbí bíbẹ̀rẹ̀ tó wá nílẹ̀ ní ilé ẹ̀tọ́ ọmọdé ní tó bá wá nílẹ̀ bá ti rí yóò lọ bẹ̀ ó kúrò bẹ̀ abẹ́lẹ́ ọ̀dà tí wọ́n wà sàálà gbogbo tó ní kálukú wá sí inú ọlọ́run kọ́dà àti ọ̀dọ̀rọ̀ kò síbẹ̀ ó fà gbárùkà sí ní àríṣìkè wa وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Assalamu alaikum wa rahmatullahi